أعوذ من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم Akí ẹ̀yin ará ilé, ẹ̀yin olólùfẹ́ ètò yí ètò wa ètò àtìbíyàn, eléyìí tí àwọn àgbáríjọpọ̀ ilé ẹ̀kọ́ aládàáni tó jẹ́ ti Mùsùlùmí ní ìjọba ìbílẹ̀ Olúyọ̀lé, Association of Model Islamic Schools, ANIS, Olúyọ̀lé chapter, tí wọ́n ti máa ń gbé owó kalẹ̀ láti fi ṣe ìgbọ̀wọ́ ètò ní òru Ramadan ní orí afẹ́fẹ́ ǹjẹ́ ilé ẹ̀kọ́ eléyìí tí ó gbé owó kalẹ̀ ní òru tòní láti fi ṣègbọ̀wọ́ ètò lórí afẹ́fẹ́ o náà ni ilé ẹ̀kọ́ Muflihun Group of Schools Muflihun Group of Schools ilé ẹ̀kọ́ yìí ó ní ẹ̀ka tí Muslim ìfẹ́lódù ìdíobì area nílẹ̀ Ìbàdàn bákan náà wọ́n tún ní ẹ̀ka mìíràn ní Muslim Mosfala Road Ajibola Street ní ẹ̀gbẹ́ ilé iṣẹ́ àlàáfíà bread ní ìlú Ìbàdàn gẹ́gẹ́ bí ìṣe wa kí a tó máa bá ètò lọ àwọn ọmọ wa nílé ẹ̀kọ́ muflihun group of schools wọ́n kí àyọkẹ́ fún wa láti inú alkùránù karim bákan náà wọ́n ka ahadith annabi sallallahu alayhi wa sallam fún wa ní èdè lárúbáwá bẹ́ẹ̀ ni wọ́n ṣe ògbúfọ̀ rẹ̀ ní èdè gẹ̀ẹ́sì àfáàwà ọ̀ṣínúbí abdulwahab ó ń bẹ nínú ilé agbára ní pẹ̀lú wa láti fún wa ní àyọkẹ́ láti inú alkùránù karim nígbàtí akẹgbẹ́ rẹ̀ anes rashid hashim tí wọ́n النبي صلى الله عليه وسلم بسم الله أعوذ بالله من الشيطان الرجيم إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار والفلك التي تجري في البحر بما ينفع الناس وما أنزل من السماء من ماء فأحيا به الأرض فأحيا به الأرض بعد موتها وبث فيها من كل دابة وتصريف الرياح والسحاب المسخر بين السماء والأرض لآيات لقوم يعقلون قال رسول الله صلى الله عليه وسلم سباب المسلم فسوق وقتاله كفر رواه البخاري ومسلم The Prophet of Allah, may Allah's blessings and peace be upon him, said, Abusing a Muslim is an act of disobedience to Allah, while fighting him is tantamount to disbelief. Transmitted by you are Muslim. Ọlọ́run abẹ̀ ọ̀dákun méje kí àwọn àfáà wa wọ̀nyí má jẹ́ kí wọ́n gbàgbé ìmọ̀ o nínú àwọn ọmọ wa nílé ẹ̀kọ́ Muflihun Group of Schools. Àwọn náà nìyẹn ọlọ́ba fún gbogbo yín ní àlùbáríkà. Ǹjẹ́ ní òru tòní, ìbánisọ̀rọ̀ ilé tí ó máa wáyé, òun náà ni yóò máa wáyé láti ẹnu ìkẹ́nu àwọn ògúnnágbòǹgbò tí dátọ́ lẹ́nu ìgbín, àfáà wa Sheikh Rashid Ashin, lórí àkòrí tí ó dá lórí ọlá pàtàkì tí ń bẹ fún oṣù alápọ̀nlé oṣù Ramadan àti gbígba ààwẹ̀ níbẹ̀ virtues of Ramadan. Bismillah ya Sheikh. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته A dá ọpẹ́ tó pọ̀ fún Ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo bákan náà la tọrọ ìkẹ́ àti ìgbẹ́ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam àmọ̀bára wa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo ọba tó jẹ́ kí Ramadan fourteen kó tún bẹ̀rẹ̀ bá wa láyé ẹ̀yin mùsùlùmí òdodo ah congratulations hani alakun ẹ mọ̀ kú oríire a kú dùnnú a kú àforíjì ẹ̀ṣẹ̀ a kú ìmọ̀ bọ́kùn náà kú lọ́rùn wa a kú gbogbo oore tí ń bẹ nínú oṣù usa usa oṣù alálùbáríkà yìí èyí ni ó jà á sọ díẹ̀ nínú àwọn virtues of Ramadan àwọn ọláwo ní ń bẹ fún oṣù Ramadan àáfàá ní kakọ́ lọ gbọ́ yé o ọlá tí ń bẹ nínú oṣù yìí kò sí fún oṣù míì lọ́nà wo bọ́lọ̀ ń ṣe gbélé ayé kalẹ̀ bọ́lọ̀ ń ṣe gbé ìsìláàmù kalẹ̀ ó mú àwọn oore àwọn ọláwá fún àwọn nǹkan kan ẹ̀wá jáwù àáfàá ní nínú oṣù tí ń bẹ nínú ọdún oṣù tó lóore jù òun lóṣù Ramadan nínú ọjọ́ tí ń bẹ ní ọdún ọjọ́ àràfà tí gbogbo àwọn mùsùlùmí ọmọ sin ọlọ́run ọba nìkan ṣoṣo tí wọn ò ní mú nǹkan mìíràn pẹ̀lú ọlọ́run ọjọ́ àràfà lọ́jọ́ tó lóore jù nínú gbogbo òru òru tó lóore jù òun ni làyílátùlù kọ́dìr nínú gbogbo tírà gbogbo àwọn holy books divine books ìwé tó lóore jù òun ni alukur'an nínú gbogbo màláìkà tó lọ ń dá màláìkà tó lóore jù òun ni mọ́lákù jìbìrìrì ẹ̀jẹ̀ ń dá dúró bẹ̀rù nínú gbogbo tí mo wá sọ yìí mẹ́rin ń bẹ̀ wá ní í ṣe pẹ̀lú rọ̀mọ̀dọ́nà nìkan alákọ̀ọ́kọ́ oṣù tó lóore jù rọ̀mọ̀dọ́n ni inú ẹ̀ láwà yìí ọlọ́njà sórí rẹ̀ ayé àtọ̀run ń bẹ̀ nínú gbogbo ọdún òru tó lóore jù láìlátùlù kọ́dírì inú rọ̀mọ̀dọ́nà yìí ni nínú gbogbo òwe ayé tọ́lọ́hún sọ̀kalẹ̀ ìwé tó lóore jù Quran ni inú Ramadan lọ́lọ́hún sọ̀kalẹ̀ nínú gbogbo màláìkà tó lóore jù Jìbìrìlù ni tanazaluli wà wàrúhù fìyà Jìbìrìlù ní tó máa sọ̀kalẹ̀ pẹ̀lú àwọn màláìkà yòókù nínú oṣù yìí ẹ̀yin ẹrúsìn ọlọ́run a àmọ̀ kú oríire o inú wa sì ń dùn pọ́lọ́ tó ní kí Ramadan oṣojú wa. ẹ wá já wo díẹ̀ nínú àwọn ọlá tí ń bẹ ń bẹ ibi tá a ti bẹ̀rẹ̀ òun làdíìsì àfàwà àbú rẹ́rà ọlọ́run kó bá ní yọ́nú sí wọn eléyìí tí màmú wa Bukhari àti Muslim tí wọ́n gbà wá anabi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam wọ́n ní ìdájá àrọ̀mọ̀dọ́n tó sùn rọ̀mọ̀dọ́n náà bá ti lè wọlé pẹ́rẹ́ báyìí àmọ́ kú oríire o operation ńlá mẹ́ta nǹkan ńlá mẹ́ta tí ètò ń ṣẹlẹ̀ àfinú rọ̀mọ̀dọ́n nìkan yóò ṣẹlẹ̀ kí lóríire alákọ̀ọ́kọ́ kí lọ́lá alákọ̀ọ́kọ́ ti ń bẹ fún Ramadan futihati àbíwá abúlìjánà gbogbo ilẹ̀kùn tó wọnú náà wọ́n máa wá sí ilẹ̀ pé ẹ̀yin mùsùlùmí ẹ̀ wá kónú ẹ̀ iṣẹ́ náà ẹ̀ yá ṣe operation alákọ̀ọ́kọ́ nu wọ́n ti sílẹ̀kùn náà lẹ̀ ọlọ́run abiọ́ gbogbo ń tá a ṣe tọrọ wa òfin fi kángun sálìjánà ọlọ́run jẹ́ àríṣe kí ni nǹkan ẹlẹ́ẹ̀kejì wàgúlì court àbíwáàbù náà ilẹ̀ gbogbo ilẹ̀kùn tó wọnú ilé náà wọ́n bá ti pa wọ́n mọ̀ wá sọ pé ẹ ya mọ̀wọ́ náà ẹ mọ̀ ṣiṣẹ́ náà ṣùgbọ́n àtúnrẹ́ lòmíì náà ìfẹ́ inú rẹ̀ fún rẹ̀ ni ó tún lọ fọ́lẹ̀kùn pé àlóhùn sáfẹ́ wọ náà ń tòun nífẹ̀ẹ́ ọlọ́mọdé ajẹ́ kan nù wọn kí lọ pírẹ́ṣẹ̀ ẹlẹ́ẹ̀kẹta wàsúfì láti ṣàyàtìn wàfíìrì wàyàtìn wàsúlìsì láti ṣàyàtìn wọ́n wàá mú àwọn èṣù bèrèké àwọn èṣù wọ́n wà gbé wọn dè they will be changed nínú rìwáyà míì wàmọ̀rọ́dátùlì jìn àwọn àjànú tí wọ́n jẹ́ aborí kunkun àwọn wicked demons tí wọ́n máa ń dayé láàmú wọ́n ò tó gbé àwọn náà dè ìyẹn ló ń túmọ̀ sí wípé ẹni tí ọba wa rí iṣẹ́ olóríire ṣe nínú oṣù yìí ọ̀rẹ́ ẹ̀ má burú wájú ọlọ́run ìyẹn ló fà níjọ́ kan tọ́jẹ́ pàdánù bíi wa Muhammad sallallahu alaihi wasallam ó ṣe àmín àmín àmín lẹ́ẹ̀mẹ́ta kí ni túmọ̀ àmín allahumma stajib ìwọ ọlọ́run jẹ́ orí bẹ́ẹ̀ ọlọ́run jẹ́ ọ̀sẹ̀ bẹ́ẹ̀ kí lànà bí ṣe àmín sí ẹyọ kan nínú mẹ́ta ìlọ́kàn wà lónìí ẹni tí rọ̀mọ̀dọ́nà bá láyé kọ̀ wá sórí eré ń bẹ̀ kò rí sẹ́yọ̀nù ọlọ́run ṣe kí ìbínú ọlọ́run ọmọ àbá ọlọ́run àbẹ̀ọ́ mọ́mọ̀jà rí ìbínú rẹ̀ àbá ní òtí ìtàn ara oore tí ń bẹ nínú rọ̀mọ̀dọ́nà òun náà ni almagufiro a máa ń fi àforíjì ọlọ́run fèfàjẹ nínú oṣù yìí nínú hadisi ẹjẹ́ kẹ́kọ̀ọ́ hadisi méjì péré hadisi alakọkọ ìmáàmù wa Bukhari wọ́n gbà wá anabi sallallahu ó ní màá ma taqaddama min dhanbi ẹ̀ẹ́dẹ́n tó bá gbàwẹ̀ Ramadan lẹ́ni tó nígbàgbọ́ òdodo ọgbà nítorí ìtọ́lọ́run nìkan ni wà á ti sáàbà lẹ́ni tó mọ̀ fẹ́ tó lè sàn yàn lẹ́sàn ẹni tá à ń retí ẹ̀san lọ́dọ̀ ẹ̀ òun lọ́lọ́run kí ni tọ́lọ́run ó ṣe fún un rúfìrọ̀ láwù mọ́ tàkọ́ dámọ́ ní dàbíyì àwọn ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ̀ wọ́n ò forí ẹ̀ jìn nígbà ọlọ́ba forí ẹ̀ṣẹ̀ jìn wa kí lọ́wọ́ tó kù akónú àlùjàn náà nu wọ́n tilẹ̀kùn anábì sallallahu alaihi wasallam ó ní as-salawatul khams ẹ̀ ríro wákàtí márààrún wàlìjúmọ́ àtù ìlàlìjúmọ́ à jímọ̀ kan sí jímọ̀ kan wà rọmọdọ́nù ìlà rọmọdọ́nù ààwẹ̀ rọmọdọ́nù fourteen forty six sí fourteen forty seven tó ń bá wa láyé yìí kí ni tí ó máa ṣẹlẹ̀ mọ̀káfìrọ́tún lìmọ̀ àbẹ́yìnà òun náà wọ́n máa wá pa ẹ̀ṣẹ̀ wa rẹ́ wọ́n máa forí ẹ̀ṣẹ̀ jìn wa yóò máa káńsù àwọn àṣìṣe wa o ìdajì ní bá tilẹ̀ kaba ẹ̀ pẹ̀lú káwa náà gbìyànjú ká dènà sí àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ara oríire ara ọlá tí ń bẹ fún rọmọdọ́nà rè àfààní òfin ìfẹ́fẹ́ àninú rọmọdọ́nà yìí òun náà sọ kùránì kalẹ̀ lọ́lọ́sẹ ní sáárù rọmọdọ́nà alẹ́bí wúńsílà fi ìkùrà ẹ̀ rí oṣù rọmọdọ́nà yìí inú ẹ̀ la sọ kùránì kalẹ̀ ìwé tó jẹ́ mánú agbogbo ayé ìwé tá a fi sórí ire ayé tá a fi sórí ire ń jọ ògbéde àlùkìyámọ̀ inú rọmọdọ́nà ni ara oríire ara ọlá tí ń bẹ fún Ramadan nìyẹn àáfàá ní òtí ìsànṣẹ́ òru kan bẹ́nu Ramadan ó lóore ju ẹgbẹ̀rún oṣù lọ òun náà ni láìlátùlù kọ́dìrì òru kádàrà òru àyànmọ́ òru agbára láìlátùlù kọ́dìrì khairun min alfi shahar ọlọ́run lóru yìí lóore ju ẹgbẹ̀rún oṣù lọ which is eighty three years plus ẹ̀ńbàṣe kò ń gẹ̀rẹ́ látùlù kọ́dìrì mẹ́wàá péré wọ́n sì kọ́kọ́ sí lọ́run fún over eight thirty years ọlọ́run àmọ̀bí ọ mọ̀jẹ̀ kóru yìí ọgbọ́n ọmọ wa lọ́wọ́ ẹ̀yin ẹrúsìn ọlọ́run ní ìparí ara ọlá tí ń bẹ nínú oṣù Ramadan òun ni kí ni o dá wà wọ́n máa ń gba àdúà lọ́lọ́run ṣe ń sọ ọ́nù sọ́tùlì bá kọ́ra nígbà tó ń bọ́rọ̀ àwẹ̀ lọ wàyídà sáàlàkà ìbáàdì á ní fa ìní kọ̀rí tí àwọn ẹrúsìn mi bá ń béèrè nípa èmi ọlọ́run lọ́wọ́ rẹ ìdí ànábì sallallahu alaihi sọ fún wọn pé mo súnmọ́ wọn ju ti máa súnmọ́ wọn lọ́wọ́ ùjíìbù dáwàsá dáì mo máa ń gba àdúrà àwọn tí wọ́n bá bẹ̀ mí ẹ̀ yá ajá tún bẹ̀ lọ́n lọ́pọ̀lọpọ̀ nínú oṣù rọ̀mọ̀dọ́nà yìí ọlọ́run já sórí rẹ̀ ayé àtọ̀run ìwọ̀nba tá a lè sọ òun ni eléyìí àwọn yòókù tá a lè sọ náà ẹ jẹ́ ká jọ orúkọ mọ́ra wọn ọlọ́run já sórí rẹ̀ ayé àtọ̀run àtijọ́ ọ̀gbẹ́ni bíi alkiyama subhanaka allahumma أشهد أن لا إله إلا أنت السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته Akí àwọn olùbánisọ̀rọ̀ wa ní òru tèní Ọlọ́run yóò bá wa san yín ní ẹ̀san dáadáa ohun tí a ti gbọ́ yìí òun náà ni a sọ wípé ilé ẹ̀kọ́ tó ṣe ìgbọ̀wọ́ ìbánisọ̀rọ̀ náà ó ní Muflihun Group of Schools Muflihun Group of Schools olóyè tí a sọ wípé ó kalẹ̀ sí Muslim Ìfẹ́lódùn Ìdíòbí area nílùú Ìbàdàn bákan náà wọ́n tún ní ẹ̀ka sí muslim masfara road ajibala street beside alafia bread bakery ní ìlú ìbàdàn bákan náà àìbà wàhámà alẹ́fẹ́ pe àwọn olùdásílẹ̀ alábòjútó ilé ẹ̀kọ́ yìí sí orí aago kí a máa pọ̀n sí orí aago 08052615308 tàbí 09012139453 lẹ́ẹ̀kan sí 08052615308 tàbí 09012139453 èyí yóò wọ àwọn ẹ̀rọ ago yìí tí a bá pè ilé ẹ̀kọ́ muflihun group of schools òun náà ni yóò já sí bí wọ́n ṣe ń kọ́ ọmọ ní ẹ̀kọ́ ìwé òun náà ni wọ́n ń kọ́ ọmọ ní ẹ̀kọ́ ẹ̀sìn ẹ̀kọ́ ti kéwú gangan ó wá kún bẹ̀dọ́ba eléyìí tó já sí pé ta bá darí àwọn ọmọ wa lọ síbẹ̀ pẹ̀lú ògbó ọlọ́run àkọ́yè àkọ́sọ rere náà àwọn ọmọ náà kọ́ ẹ̀kọ́ náà àìbà wa náà alẹ́bẹ́ pé ìgbìmọ̀ Ramadan amis olúyọ̀lé fún ti ijira 1447 tàbí tó ṣe dédé 2026 sí orí aago ẹ̀ríkà máa pè wọ́n sí 08053875247 08053875247 four seven ǹjẹ́ bí tí òru ọ̀la tí èmi àti yóò tùjọ máa pàdé orúkọ tèmi ni Ibrahim Yunus Ayọ̀rìndí Àkè